káàtì wípé ìmọ̀mù yìí kò kó sínú ẹni tó lè yọ kúrò ní Islam káàtì wípé kò kó sí nǹkan tó dá sí wípé ó lè jẹ́ bí àwọn àdádálẹ̀ tó ti yé irú mọ́mù bẹ́ẹ̀ a láǹfààní ká fani ẹ̀ torí pé kò mọ kò mọ kò mọ pé ẹ yọ kúrò ẹ ní láti ajá àríyé sí òun ẹ jẹ torí pé òun ó máa pe no ara yẹn ò da tó ti yé tí mo bá tí mo bá ti ní mọ́mù tẹ́lẹ̀ ẹni máa mọ̀ pé o ká ju ẹ̀ dáadáa tó ti yé ó lè bọ́ o lè o lè dù ẹ̀sìn kákò tó ti yé ṣùgbọ́n máa tó ti ní ìmọ̀mù tá a sì rí pé tọ̀ mọ́mù yìí ó ń ṣe bó ṣe yẹ kó ṣe pẹ̀lú wa bó dẹ̀ yẹ pé tẹ́lẹ̀ pé ká fẹ́ yìn mọ́mù nìyí tábàárẹ̀ lómi tó bá da jùlọ alẹ́ mẹ́lòmí ká má mọ̀ òun ṣùgbọ́n àti yẹ àti yẹ gẹ́bí mọ́mù náà ni òun náà ni mọ́mù wa mọ́mù tá a sọ pé a fẹ́ yọ kúrò lèyí tó a bá rí pípọ̀ ó kó sínú àdáadáalẹ̀ àbí ó ń kó sínú tó lè yọ kúrò lẹ́sìn Islam lórí mọ́mù yẹn àwọn náà ti yọ kúrò káfẹ́ lòmí jẹ́ bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ nípa òṣèlú òṣèlú anábì sallallahu alayhi wa sallam ó sọ fún kan nínú má béèrè fún ìjẹ́ olórí ẹ̀rí torí pé ìwọ tó bá fi lè béèrè fún o ọlọ́run ọba yóò dẹ̀ ẹ̀dá ṣùgbọ́n tó bá béèrè fún ọlọ́run ọba yóò ràn ẹ́ lọ́wọ́ lórí ẹ̀ mùsùlùmí ìpínlẹ̀ àìbéèrè fún lórí ìpínlẹ̀ nìyẹn tó ti yé ká máa forí wa pamọ́. náà sábà wá àwọn alákájú òṣùwọ̀n àwọn alákájú lù sẹ́ni ẹ bá rí bẹ́ẹ̀ tó bá lè kórìbọ̀ kó kórìbọ̀ tó ti yé tó sọ nítorí ẹ kó ṣe nítorí ẹ kó fáwọn èèyàn nínú ẹ̀tọ́ wọn kó fún wọn tó ti yóò fún wọn lọ́rọ̀ nàìjíríà náà wáyé náà ni lóde sí bá a sọ lọ́ba tọ́bọ̀ a nídìí ẹni tó dá sí pé yóò ṣe dáadáa tí pé ṣẹ̀rí ọlọ́run gbófin nílẹ̀ ṣùgbọ́n ta ni tí ó fi orí ẹ lẹ́ẹ̀ tí wọ́n fagbọ̀n lórí ẹ̀ ẹni tó bá gbé kalẹ̀ pé ẹ̀mí á fara kalẹ̀ mo fẹ́ lọ fún pírẹ́sidẹ́ǹsì ó fẹ́ forí ẹ lẹ́ẹ̀ fagbọ̀n kan fọ lórí ẹ nìyẹn ṣùgbọ́n ẹni tó bá dẹ̀ fagbọ̀n lórí ẹ sì nìyí kò ní dúró jẹ tó ti afáàtọ̀ máa ya, sọ pé yá ọ̀rẹ́ bọ̀dá ẹyẹ lọ ẹyẹ lọ ẹ̀yin náà ní à ah, usam ẹ̀yin ní ẹ̀kẹ́ lọ káàtẹ̀lẹ̀ yìí òun ò ní lọ lónìí àwọn afọ́ọ̀kì lọ dúró dé àwọn anábì anábì Suleiman anábì ni ọba tó ni ni olórí tó ni náà lọ káàkọ́ṣe yìí ẹ̀yin jù wá lọ òun ò ní lọ toró wa ntọ́lọ́wọ́ bó báwo ló ṣe pófin ní ọlọ́run obì wa tọ́ba wá rí pẹ́tọ̀ a lè rú ti wá àbí ká fa ti wá ká rú tẹlòmíì eh, no problem ẹ̀rẹ́ eh, eh, ni àbí bẹ́ẹ̀ hmm. gan-an tó fà á nìyẹn tó ní kálukú tó fi fi kẹta bá ti wọ́n ṣe bẹ́ẹ̀ bisimilá bisimilá nam samari bẹ́ẹ̀ nìkan ti gbórí bọ̀ nísìnyí kò sí bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ àwọn kan ní ẹ̀ eh, tí ilẹ̀ sọ yàwó koríbọ ẹni fẹ́ bẹ́ẹ̀ ní koríbọ abẹ́ koríbọ. Buhari náà tó ṣírò yóò ṣírò lọ́dọ̀ Ọlọ́run gbogbo ọmọ Nàìjíríà kọ̀ọ̀kan ẹni tó kú torí ebi yóò ṣírò ẹ̀ fọlọ́run tó ti yóò ṣírò ẹ̀ o wàláì àríyáàfà ìjẹ́ olórí ìkòkò tó lágbára ni èyí làwọn àwọn sálàfù máa ń jìnà sí ọmọ forí wọn pamọ́. torí ìta jì gan ọlọ́ọ̀bá allah subhanahu wa ta'ala gan àlè bọ́ à ń bẹ náà lórí ẹ̀rí káwọn ti wá sọ pàwọn àjẹ ìrọ̀lẹ́ ẹgbẹ́ náà sọ gbogbo sọ pé bẹ́ẹ̀ ṣe pátá ìdàkejì ẹ̀ náà ti ń ṣe. àbí wọ́n ni pé kò rí bẹ́ẹ̀ pé sáàmù wọ́n débẹ̀ ní sin ọkọ̀ ìdàkejì wọ́n náà máa kírètì iṣẹ́ abẹ́rẹ́ ibi iṣẹ́ ìfipò ya ń dúró wọ́n náà máa gbó oúnjẹ wọ́n máa gbó oúnjẹ kíní kan àwọn ẹ̀rí àwọn ọmọ wọn gbó oúnjẹ. <laughs> nọmba two kò lè yá nìyẹn yẹn no no ìyí àníyàn padà ó lẹ́kọ̀ọ́ á yí àníyàn padà lórí irun tí adáyanrí á wá yí padà sí irun tí. àdáyẹrí gbogbo ṣe ń kí lè nísìnyí àníyàn kan ló fi bẹ̀rẹ̀ àbí irun wo ni magrib àbí kó yí padà sí náfìlà tó ti yé ó lè ṣe yín ṣùgbọ́n ká sọ pé ó bẹ̀rẹ̀ pẹ̀lú wọ́n ara abadan torí pé irun asiri ó bùkátà àníyàn síwájú kó tó ṣùgbọ́n náfìlà káwọn mẹ́ta tó bùkátà sí wà àwọn tí ó bùkátà sí wà náfìlà rẹ̀ tó wà mọ́tòlákọ́ títí wọn ò fi kankan dé àbí kó kankan wọn ò fi kankan dé wà mọ́lẹ̀ lórí ẹ̀ wọ́n kàn ní ká mú náfìlà yẹn wà bí àpẹẹrẹ tẹ̀yà tó lè mọ́sí ó wọ mọ́tòláṣí nísìn nígbà tó wọ mọ́tòláṣí àwọn mọ́tòláṣí á kátó jókòó àmú náfìlà rákà méjì wà ó allah akbar ó kàn rántí pé ah mo ti kí dàkàtà lè fàájì gẹ́ kó tó di pé mo wá sí mọ́sálásí ó lè ṣíjà ní ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sí tẹ̀híyàtì masjid torí pé kò sí násìlà kan ń pè ní tẹ̀híyàtì masjid dáná bí sọ̀rọ̀ pé ìdádàkàlà àhàdókùn tẹ́ bá wọn mọ́sálásí fàlàyé jùlọ ẹ̀mọ́ jókòó àti kẹ́mi násìlà ká méjì wá àtàìsọ́rí àràkàtì tó fi múra ká àbí kó jọ ọ̀ràn yàn èyí tó lórúkọ o àbí èyí tí kò lórúkọ tó ti yé tó ẹni nísìnyí kókàn kókàn pé ah òun ti kí kódà kó wà lórí second raka ó lè yí sí kíni tahiyatul masjid tó ti yé sí torí pé tí ò bá èsì ìkínáṣílà yẹn tẹ́lẹ̀ náà nílé náà nìyí èyí tó fẹ́ kí yẹn náà nìyí abẹ́ kí ló wà tahiyatul masjid ni ìbéèrè yẹn clear àbí èsì yẹn tó clear ṣá náà.

tá a lè fi lè ṣe gí béèyàn tẹ́sí islam túlẹ̀ kò sábúrú bẹ́ẹ̀. nà bí à ń sọ torí kí àwọn èèyàn tó lè ba lè máa burú ẹ̀ àti sọ dáadáa ẹ̀ àti sọ dáadáa ẹ̀ àti sọ dáadáa ẹ̀ àwọn èèyàn lè lọ kó jẹ kọ́mọ tẹ̀lé lẹ́yìn ẹ̀ kàn ju aburú ẹ̀ kàn sí ní gbà. ẹ ṣẹ́ni tó ṣe lélo ṣe léyìí èèyàn gbọ́dọ̀ túmọ̀ ṣẹ́ pé ìyẹn ni kò sì sọ ẹ̀sìn islam fẹ́ nínú ẹ̀ òun náà ni kó dá sí pé tọ̀ nítorí mo wá sọ aburú ẹ̀ òun náà ni wípé ẹni tá à ń sọ aburú ẹ̀ fún ó lè bá wa gba ẹtọ wa lọwọ tó ti yé bí àpẹẹrẹ fi kù mọ tó fi gba dúkìá wa a lọ report station kí láti yẹn gíbà náà nìyẹn náà bọ̀ gíbà yẹn yóò lọ nínú ìṣẹ̀rí àtọ́rí pé àwọn táwọn fẹjọ́ ẹ̀sùn àwọn tó lè bá wa gbẹ̀tọ́ ẹ̀ tó bóyá lọ sọ fún bóyá bàbá àbí ọ̀gá àbí nínú àwọn ọ̀nà yìí ẹ̀sìn islam túlẹ̀ bẹ́ẹ̀ tó báyìí pé nínú àwọn eléyìí ni kò sábúrú níbẹ̀. na ìbéèrè wáyé sọ̀rọ̀ àwọn obìnrin pé obìnrin tí ó rí àlejò rẹ̀ ìtújọ́ méjì lẹ́yìn ẹ̀ àlejò wa lọ tòkìyé agbóyè o àlejò yẹn ni period rẹ̀ menstrual period ó wá lọ kò rí mọ́ ìmọ́ra dé so ṣé obìnrin ṣé ó máa mọ́ra ni àbí kí ló máa ṣe ó máa mọ́ra náà ni tó ti yé sìn tó bá sì mọ́ra tán bóyá mọ́ra lọ́sàn-án tó ń kírun lọ tó dalẹ̀ tó bá tún rí padà tó ní fóun gangan ló ń rí á tún bẹ̀rẹ̀ náà ni tó ti yé tó tí a bá ti rí ìmọ̀ra á mọ̀ra á mọ̀ sí tí a bá rí mọ̀ra á mọ̀ra á sí lẹ́yìn tá a bá rí mọ̀ràn tán àtúnwárí padà àlejò wa tún wá wá padà tá a dáadáa ah, yìí pé ah kìíní ló dúdú báyìí rẹ̀ gẹ́gẹ́ bí àwọn òròyìn tó wà fún òun náà ni so àti dáláì náà nù wà bẹ́ẹ̀ tó wá mọ́ra kéèyàn jẹnu. ok ok ok. náà ẹni tó bá ka tí ó sọ́kàn kò ka tí ó wú o àwọn yẹn máa ń ṣe mistake ẹ̀ gan-an mo ti rọ̀ wá dáfọ̀ ẹ̀dẹ́ka máa tara wájú ẹ̀dẹ́ka máa tara wájú alhamdulilah gbogbo àwọn alùsùn náà àmọ́ bẹ́ẹ̀ kí wọ́n kọ̀rẹ́ tó àyíbẹ̀ ẹ̀kọ́ ni ẹ̀ka máa wá kọ̀rẹ́ jẹ́ mọ́ta ana áàkì àbíkẹ́ máa ń pẹ́ra yìí hmm. ó ní kí wọ́n lò lórí whatsapp rẹ̀ ti dọ́là wá tán áàkì áàkì ah, ẹ̀ẹ́dì áàkì tó bá ti kọ̀rẹ́ jẹ́ gbà bẹ́ẹ̀ ẹ máa áàkì ṣe áàkì ni. Okay. Hele man kino. Allahu akbar. Wallahi kò kírun. Kò kírun. Ó ń ro ìrun. Ó ro. Ó imagine. Kìyálí. Imagination ni tó ti ayé kí ẹni ò kírun o tó ti yé ó lọ́wọ́ kírun ìdílé àkó kakó sókè alihamudulilayi rabbil alamin àbí kó kakéwu jẹ́ẹ́jẹ́ wọn ní kó má kakéwu má kà jẹ́ẹ́jẹ́ alihamudulilayi ìyẹn tó àgbọ̀ rẹ̀ mọ̀mọ́láyọ̀ rahimahullah tó mú ó tó mú wáyé fún náà mọ̀jẹ̀ wọn pé kó gbọ́ rẹ̀ alihamudulilayi rahimahullah rahimahullah ti yà mí. so àtòbí ẹ̀dọ́kùnrin kò kírun kò kírun fọlọ́hùn yẹn nìkan wá kọ́ bẹ́ẹ̀ náà gbàtà wọn fẹ́ ka kùránì náà tọ́jú báyìí. láwa ìyẹn náà pè ní anọ́bọ̀rù ẹ̀ òun wò ẹ rí i pé ọ̀nà tá a gbà kọ́ gbà kọ́ wa pé máa kàwé òní báyìí wọ́n ní ká ni àbí bí a máa ń kàwé tí a hàn lọ tó ń sọ̀rọ̀ bí bad wọ́n á ní kò ìyẹn kò sá burú ń bẹ lọ́dọ̀ tuntun ọlọ́run a lè máa kásíra náà bẹ́ẹ̀ kò sá burú ń bẹ ṣùgbọ́n tó bá fẹ́ sọ pé o fẹ́ ṣe tìláwà àbó fẹ́ kírun tó bá lọ dán o ìyá jókòó sínú apẹ̀rẹ̀ o kò nírun o kò dẹ̀ ní tìláwà gbẹ̀gùn ẹ kojú wa mọ́tàn wa ẹni kò sì mọ́tàn yìí ẹ̀yẹ ní kò kásíta wà mọ́ wà mọ́ wà mọ́ ẹ̀ẹ́ o ò tiẹ̀ mọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n ojú ẹ̀rí tẹ̀ ẹ́ pé ó ti àwọn oníṣìí ni wọ́n wà mọ́ yìí ṣùgbọ́n tó bá kéwú tó bá ń ka kùránì tó lóun kàfẹ́ mi ni ẹni ò nírun ọ̀pọ̀lọpọ̀ alábọ́ṣe kí káàsọ yìí ní lábí sọ fún alẹ́ ìkànnì pé ìdájọ́ ọ̀run mọ́ òpó ti dàgbà ju irun lọ o mọ́ túnú rẹ tò mọ́ tún ṣe mọ́ tún yẹ wò wọ́n ṣàkíyèsára rẹ pẹ̀lú táàsọ ó rí pé tó bá fẹ́ kírun òkín kàtẹ́wò ọlọ́run gbàgbọ́ tí kò tí ò ní rùn bá ti fẹ́ kínú allahu akbar ilé náà ń dára gbọdọ̀ ẹ̀ṣẹ̀ àdúrà bẹ̀rẹ̀ náà nìyí wọ́n kàn ṣe gbúgbúrú bíṣigidi ẹ̀jẹ̀ ni ahọ́n ètò na mọ lọ yóò na bọ̀ yẹn ni tọ́gbọ̀rọ̀ àfa fẹ́rẹ̀ lẹ̀ ṣùgbọ́n àfa kan wọ́n tó fi tún gbọ́dọ̀ tó fi kó ara rẹ̀. bẹ́ẹ̀ yóò bá tẹ̀ ní gbọ́ ní ànábì gbọ́ sọ̀rọ̀sọ́lá níbi ìrún àṣùbà nígbà tí ó ń kírun àṣùbà fún wọn tí àwọn sàábé tọ́ka kíni fatia tọ́ka kùránì lẹ́yìn arábìnrin máàlì kí ló dé tẹ́ǹfà kùránì pẹ̀lú mi torí pé tó bá ti di pé gbóhùn ẹ̀ lọ́nà gbọ́ ẹ̀ padà dìde díẹ̀ ní mọ́ṣáláṣí ànábì ni wọ́n ti bẹ́ẹ̀ mọ́ ilá àyàfi bí fáàsì hàtìl kìtà àti kùránì nìkan àti fátà nìkan tó lára rẹ̀ tó sọ fátà dọ̀rọ̀ yẹn fún wa ni ẹjọ́ ń kinu lẹ́yìn mọ́mù tó ti so ẹ má jẹ́ ká ṣe eléyìí jọ̀rọ̀ àwàdà o aláwọ̀ akíbar ẹlẹ́mí ojú àti báyìí tó alẹ́ sálámọ̀ ẹ bá ti tó ti báyìí tó ní bẹ́ẹ̀ tán àwọn sálámọ̀ àsálámọ̀ alẹ́ kó o ní ti báyìí náà ó ju ẹlẹ́mí kú ju bẹ́ẹ̀ lóòótọ́ kò ní sọ kankan lẹ́yìn ìkọ́mọ̀ àti Allahu Akbar tó tán tó wà lóhun kírun kò kírun ó kírun sínú àpẹẹrẹ rẹ̀ pé kí ni Islam sọ nípa ẹ̀fọ́ kẹ́nìkan lóhun rí yàn òun rí náà téèyàn kẹmú rí náà sí ẹ tó ti yé ẹni yẹn mọ́jẹ́ kó sọ̀rọ̀ sọ pé mo rí náà sí wọ̀ náà tó ti tán orí náà sí mi àìní rí náà sí ọ òkè kí na rí sí mi tó bá ti sọ wọ́n wà sọ bí wọ́n náà rí sí i jẹ́ pé tẹ̀lẹ́ ni mo rí ìrántí ẹ ẹ̀ẹ́ ìbílẹ̀ rí ìrántí ẹ ah, àfa àwọn náà máa ah, <laughs> rí ìran ni ìyẹ́díye ìbájẹ́ omi ìrírí ah, ni bẹ́ẹ̀ ni ọlọ́run ní o gbọ́dọ̀ kú o àtúkọ̀ jẹ́ mùsùlùmí gbogbo rẹ̀ náà ìdí nìyí tó bá bẹ̀rẹ̀ kú lórí ẹ̀ ó wọ́n náà bẹ̀rẹ̀ ni títí ẹ̀ yóò gbàgbé jẹ̀ kò ní sọ mí mọ̀ tòtò ayé pé mùsùlùmí òjì ẹ̀ ni wá bẹ́ẹ̀ kóhun nínà sí ẹ̀ tó bá ti wà bẹ́ẹ̀ náà nìyí sọ pé wọ́n rí náà ti tó ti yé mo rí ẹ kò ṣe sún náà kò sí ìjà ìjọ dàbí alátàmá ní kò sí ìjà ní ṣọ́ọ̀ṣì ṣàdúrà ṣàmìlì nàbà wọn náà obìnrin àní tó ti yé ẹnikẹ́ni tó bá yan náà fìlà lọ́wọ́ ó ti kí ọ̀ràn yàn ṣùgbọ́n ọ̀ràn yàn tó kí ó ní pọ́blẹ́mù tó sì mọ̀ pé ní problem àmọ́ wá gbàgbé kó ṣàtúnṣe lórí ẹ̀ náà tó bá já sí wípé <clears throat> ní tó gbélẹ̀ ọ̀rọ̀ yẹn ló gbélẹ̀ àbí orígun ló gbélẹ̀ ó tún á bọ́ sórí náfìlà irú ẹni yóò jà náfìlà yẹn à ń sọ̀rọ̀ ọ̀ràn yẹn ò ń sọ̀rọ̀ náfìlà yóò gbé náfìlà yẹn sí ẹgbẹ́ kan tó ti yé tó bá fi ilẹ̀ ọlọ́wọ́ yóò san lẹ́sàn gbogbo tó ti wí nínú ẹ̀. náà tó bá yẹ kó orígun ló bá wá orígun yẹn wá àdẹ́gẹ́gẹ́ àwọn àfáà mi yóò mórí bíi rákà wá láti lè kọ̀m̀plìtì irun yẹn àwọn míì ní orígun ní bọ́ gbàgbé yẹn ni kó mú wá àwọn ní odidi rákà ni kó mú wá tó na tó bá wá rí bẹ́ẹ̀ tó bá tó wá ṣe ní tó mú sùjúdù sáré wá àbí ọ̀rọ̀ yẹn tó bá ti wá ṣe léyìí tán àwọn mùsùlùmí sáré wá àwọn sálámọ̀ ó lè mú náfìlà rẹ̀ tó ti ń túbọ̀ tẹ́lẹ̀ àwọn padà kó rojú kó nìyẹn a ní mo bá náfìlà yẹn lọ bẹ́ẹ̀ kó wá dá sí pé ọ̀nà yẹn tá a bá ń ṣe la fẹ́ sọ ò ní ṣe bẹ́ẹ̀ bá mùsùlùmí ò lè ṣe bẹ́ẹ̀ so a rí i pé ọ̀rọ̀ yẹn ti dúró náfìlà tá a fẹ́ kí a amagbèsẹ́gbẹ́ kan ọlọ́run san wá lẹ́sùn tá a fi wí nínú ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn a tún ṣe a fẹ́ mú náfìlà wá. وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة الله